ó rántí ìtàn àrẹ̀kú àrẹ̀kú ọba oníjó. yorùbá ti ní gbogbo wa ládágbádá ikú bí tí wù ká sì pẹ́ tó láyé a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo wa la mọ ìlúmọ̀ọ́ká òṣèré nollywood tí orúkọ rẹ̀ ń jẹ́ Déjùmọ̀ Lewis ògbóǹtarìgì ló jẹ́ nínú àwọn òṣèré nílẹ̀ yìí àti eré olóyìnbó àti eré yorùbá ló ti máa ń kópa ó di ìlú mọ̀ọ́ká látàrí ipa kábíyèsí tó kó nínú eré ọlọ́sẹ̀ọ̀sẹ̀ the village headmaster tí wọ́n máa ń ṣe lórí tẹlifíṣàn NTA láàrin ọdún 1968 sọdún 1988 bákan náà ló sì tún kópa nínú kòlóǹkà àwọn eré yorùbá bíi agogo èèwọ̀ látọwọ́ mainframe productions òpómúléró àti àwọn mìíràn ọdún 1943 ni wọ́n bí Déjùmọ̀ Lewis àná December 23 2023 la gbọ́ ikú Déjùmọ̀ Lewis lẹ́ni ọgọ́rin ọdún 80 years bó tilẹ̀ jẹ́ wípé bàbá náà dàgbà síbẹ̀ ikú rẹ̀ dunni jọjọ pàápàá nítorí pé ṣàṣà òṣèré ló lè kó ipa tí bàbá náà máa ń kó nínú eré kí wọ́n ó sì kó ipa náà dáadáa lọ́nà tó máa ń gbà kó òṣèrékùnrin Saheed Balógun ló sọ ikú Déjùmọ̀ Lewis di mímọ̀ nínú Instagram post ẹ̀ kan lánàá ìyẹn Saturday December twenty three ó dùn ní jọjọ bí wọ́n bá ṣá Déjùmọ̀ Lewis lọ́bẹ tàbí ládàá nígbà ayé rẹ̀ ẹ̀jẹ̀ tíátà ni yóò máa jáde níbẹ̀ ipa rẹ̀ gẹ́gẹ́ bí ọba nínú fíìmù agogo ìwọ̀ látọwọ́ Mainframe Productions kò láfijọ́ títí láé la ó máa ṣe ìrántí rẹ̀ o fún ipa rere tí o ti kó nínú ìtànkálẹ̀ iṣẹ́ tíátà tẹlifíṣàn àti sinimá lórílẹ̀‐èdè nàìjíríà sùnre o adiu pa Déjùmọ̀ Lewis. kábíyèsí ẹ wo kinní yìí dáadáa kí ló jọ. o ò tí mọ̀ pé n ò ráyè gbogbo àwàdà ìranù báwọn mọ́ṣá. ẹ rọra àgbà tó bá mà dẹ́kun ẹ̀rín kò lè fẹ̀dọ̀ lórí òróǹro ọ̀rọ̀ ló sọ àmọ́ inú dídùn ni móríyá wá ẹ̀rín ò sì lè pẹ̀rẹ̀kẹ́ ẹni tó ru epo níbi tílẹ̀ gbé ń yọ̀. yóò nà sùúrù sí ni gbà kábíyèsí gbà bò. fi bọ̀ mí lẹ́nu fi bọ̀ mí lẹ́nu. gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Mm-hmm. ìwọ ló ní nǹkan ẹ̀. là <laughs>